وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المؤمنون خطبتنا اليوم في الموضوع الاتباع لا الابتداع قد أمرنا الله سبحانه وتعالى في كتابه وعلى لسان رسوله صلى الله عليه وسلم باتباع ما جاه به القرآن والسنة فمن اتبع هداي فلا يضل ولا يشقى ọpẹ́ fún Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ọlọ́ọba tí a dá ọpẹ́ fún òun ni ọba tí ó dá wa ọba tí ó rán ànábì Muhammad sallallahu alaihi wasallam sí wa gẹ́gẹ́ bí òjíṣẹ́ tó jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá tẹ̀lé ohun tí ó mú wá aṣòrire ayé àti ti ọ̀run kọ́mọ ọba kójọ kó jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa kó jẹ́ kí a ṣoríire ayé àti ọ̀run eléyìí tí a fi pera wa sí àkíyèsí òun náà ni alìtìbà òun ni ìmá tẹ̀lé ìmá tẹ̀lé ohun tí ọlọ́wọ́ bá fi rán ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti ohun tí ọlọ́wọ́ bá sọ̀kalẹ̀ nínú alukur'an àti eléyìí tó wà nínú sunna méjèèjì pátápátá kí gbìyànjú láti jìnnà sí nípa gbogbo tó bá ní ṣe pẹ̀lú ẹ̀sìn alìtìdá ìmátẹ̀lé ìfẹ́nú àti àdádálẹ̀ eléyìí jẹ́nu tó ṣe pàtàkì tó dẹ̀ máa jẹ́ olórí sábàbí téèyàn á fi ṣoríire ayé àti tọ̀run téèyàn bá fẹ́ ṣoríire ayé téèyàn fẹ́ ṣoríire tọ̀run àyàfi kéèyàn mójútó alìtìbá ìmátẹ̀lé wàlálìtìdá kéèyàn sì jìnnà sí alìtìdá àdádálẹ̀ kọ́mọ ọba kó mọ́ṣẹ́ ìlàwà ń bẹ̀. alìtìbà ohun tó ń jẹ́ alìtìbà antẹ̀tẹ̀rìá man amamak òun náà ni wípé kó tẹ̀lé ohun tí ẹni tó wà wájú rẹ̀ wàtẹ̀sí rọ khalfahu kó máa rìn lẹ́yìn ẹ̀ kó má gbà wájú ẹ̀ pàtàrà níbi gbogbo tó bá fẹ́ ṣe ohun tó ń jẹ́ alìtìbà nìyí nínú èdè àrọ̀bíyà alìtìbà ohun tó ń jẹ́ alìtìbà fi ṣẹ́rẹ̀ nínú ẹ̀sìn ọlọ́wọ́ ọba alikiola an tẹ̀tẹ̀bìá ma jáha bihi nàbí sallallahu alaihi wasallam òun ni pé kó máa tẹ̀lé ohun tí ànábìwa muhammad sallallahu alaihi wasallam tó mú wá ohun tí ànábì sallallahu alaihi wasallam tó mú wá ọ̀nà méjì náà ni kìtàbùllah wa sunnatu rasulihi òun náà ni tírà ọlọ́wọ́ ọba àti ìṣesí ọ̀rọ̀ àkọsílẹ̀ nípa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ ọba alékiọlá ó pa wá láṣẹ nínú alukur'an yá ayú alẹ́dínà àmọ́nù ọlọ́run ẹ má ṣe máa ṣáájú ọlọ́run ọba

kásì má dá dáadáa lẹ̀ ọlọ́run ní yáyú alẹ́bí náà mọ̀nù ní ìgbàgbọ́ látò kọ́dìmù ẹ má ma gba wájú ìtumọ̀ ẹ̀ ní wípé síru wàrọ̀ àhùn ẹ rìn lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹ má gba wájú ẹ̀ tánàbí ò bá ti sọ̀rọ̀ ẹ má sọ̀rọ̀ tánàbí ò bá gbogbo tẹ́ ẹ bá fẹ́ ṣe pátápátá ẹ jẹ́ kó wà níbàámu pẹ̀lú tó bá fi ọlọ́run ni wà máa àjákùmù rọ̀súlù fàkùrú wà máa nà ha kùmù ánìhù fàjáhù ọlọ́run ni gbogbo tí àlọ́bí sallallahu alaihi wasallam bá fún yín fàkùrú ẹgbàmú eléyìí tó bá kọ̀ fún yín ẹ gbìyànjú láti jìnà sí eléyìí ni tí ọlọ́run ọba àdíkì ọlá tí ó ń pa wá láṣẹ a gbọ́dọ̀ tẹ̀lé ọlọ́run ọba ká tẹ̀lé àlọ́bí wa muhammad sallallahu àwọn nǹkan tó bá ṣe fún wa wàtẹ̀kìrìrọ̀ àtàwọn nǹkan tó bá fọwọ́ sí agbọ́dọ̀ tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam lórí ẹ̀ gbogbo tó bá jẹ́ torí ó bá wá nínú al-Qur'an bá lè wa anzalna ilayka dhikra litubayyina lin-nas ma nuzila ilayhim ọlọ́wọ́ ní arọ́ wa wa Muhammad sallallahu alaihi wasallam a ti sọ al-Qur'an kalẹ̀ fún ẹ litubayyina lin-nas ṣàlàyé fáwọn mẹ́ẹ̀dẹ́ ènìyàn ohun tó dé wá bá wọn látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba wà nàbí yìí mo bá yè ànábì muhammad sallallahu alayhi wa sallam olùṣàlàyé ni wà mo bá lè olùfúnni nírò nípa ohun tí ọlọ́wọ́n ọba sọ òun ni ànábì wa muhammad sallallahu alayhi wa sallam man atọ́ allah man atọ́ ar-rasul faqad atọ́ allah ẹnikẹ́ni tó bá tẹ̀lé ànábì sallallahu alayhi wa sallam irú ẹni bẹ́ẹ̀ ó ti tẹ̀lé ọlọ́wọ́n ọba àlékíọ́lá ẹni tó bá sì yapa ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ti yapa ànábì wa Muhammad ó ti yapa ọlọ́wọ́n ọba ọlọ́run ní ànábì sallallahu alaihi wasallam ó ní utitu al-Qur'an wa mithlahu ma'a ó ní ọlọ́wọ́n bá fún mi ní al-Qur'an ó sì fún mi ní ohun tó dà gẹ́gẹ́ bí al ohun tó dà gẹ́gẹ́ bí al òun náà ni sunna ànábì Muhammad sallallahu alaihi wa sallam àwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo la yufarriquna bayna ma jaa'a fil Qur'an wa ma jaa'a mina sunan àwọn onígbàgbọ́ òdodo wọ́n ní ṣòpinya nípa ohun tí Ọlọ́run bá bá sọ nínú alukur'an àbí nǹkan

yamuruhum bil ma'ruf iṣẹ́ òjíṣẹ́ iná ni pé kó pa wọ́n láṣẹ wayanahahum 'anil munkar kó sì máa kọ̀ fún wọn aburú wayahillu lahum at-tayyibat kó sì máa ṣe ní ẹ̀tọ́ fún wọn gbogbo nǹkan tó bá ti mọ́ wayuharrimu 'alayhimul khaba'ith gbogbo tó bá ti jẹ́ nǹkan ẹ̀gbin kó máa kọ̀ fún wọn ojúṣe ànábì ọlọ́wọ́ bá nìyẹn wàyàdọ̀ ìwánihun ìsìnrọ́hùn gbogbo tó bá sì lè kó ìnira bá wọn kó máa mú kúrò fún wọn eléyìí tọ́nà ọba fi rán ànábì Muhammad sallallahu alaihi gbogbo tọ́nà ọba fi rán ila al-jannati wa yub'idukum 'ani an-nar illa amartukum bihi ànábì sallallahu alaihi wasallam ó ní mi fi nǹkankan sílẹ̀ tó jẹ́ wípé tẹ́ bá ti ń ṣe aṣun yí máa lùjọ́ náà tẹ́ bá ti ń ṣe agbé yí jìnà síná àyàfi kó ṣe pé mo ti pa yín láti pé kẹ́ ṣe wa ma taraktu shay'an yuqarribukum ila an-nar wa yub'idukum 'ani al-jannati illa nahaytukum 'anhu ó ní mi fi nǹkankan sílẹ̀ tó jẹ́ pé nǹkan ìtẹ́ bá ṣe a sọ yín dọmọ náà a gbé yín jìnà sálùjọ náà àyàfi kó ṣe pé mo ti kọ̀ fún yín gbogbo táà bí bá kọ̀ fún wa pátápátá nǹkan aburú ló wà ń bẹ̀ torí pé nǹkan ìyà kọ́kọ́ ó ràn máa gbé wa jìnà sí kí ọlọ́wọ́n ọba á gbé wa jìnà sí ìyọ́nú ọlọ́wọ́n ọba á gbé wa jìnà sí àlùjọ́nù ọlọ́wọ́n ọba á sì jẹ́ sábà bí ká wọ̀nà látara bẹ́ẹ̀ ni ànábì sallallahu alaihi wasallam ló ṣe kàn fún wa eléyìí jẹ́nu tí a gbọ́dọ̀ gbọ́yé ẹ̀rí ilé ayé tí a wà yìí

tí a fún ní lisan ahọ́n tó fi ń sọ̀rọ̀ ahọ́n tó fi ń jẹun wàṣàfàtẹ́yìn àti ètè méjì tó jẹ́ pé ọ̀rọ̀ ò lè jáde àyàfi kí ètè méjì kó nípa mẹ́ wáhárẹ́ iná ahùn nàìjíríà ọlọ́run láti ti tọ́ sọ́nà ojú ọ̀nà tó àti ojú ọ̀nà tí ó burú ojú ọ̀nà tó òun ọba àti ìlànà òjíṣẹ́ rẹ̀ ojú ọ̀nà tí ó òun ni kéèyàn máa dáadáa dálẹ̀ ní ojú ọ̀nà ẹ̀sìn wàhálà sọ̀rí kò ṣe ìtọ́n eléyìí sì ní ojú ọ̀nà èṣù ni tí ọlọ́ọ̀bá àlékí ọlá pawá láṣẹ pé yáyọ alladhina amanu ẹ̀yin onígbàgbọ́ òdodo la tattabi'u khutuwati shaytan ẹ má ṣe tẹ̀lé ojú ọ̀nà èṣù innahu ya'murukum bil fahsha'i wal munkar torí pé èṣù tẹ́ rí yẹn a máa àti gbogbo tọ́nà ọba kọ̀ sí ọkọ̀ kọ̀ ní ṣètò àmà payé láṣẹ ojú ọ̀nà méjì ni ìtìbáàrù àlàákùlù wàṣáhàwà wàṣẹ ìtọ́ọ̀n nínú kéèyàn jẹ́ tá máa tẹ̀lé fẹnu nínú kéèyàn jẹ́ tá máa tẹ̀lé adùnadùn kéèyàn jẹ́ tá máa àdíkẹ́ èèyàn jẹ́ tí máa ń sojú ọ̀nà rere wàtàádà ojú ọ̀nà oríire wàlìfàlá àti Iyege wàlì islam wàsálà kéèyàn jẹ́ tá máa sojú ọ̀nà ìgbàfàfọ́ lọ́wọ́ ọba àti ojú ọ̀nà àlàáfíà wàlà àmbíyà kéèyàn jẹ́ tá máa tẹ̀lé ojú ọ̀nà àwọn ọlọ́wọ́

ọlọ́run ní ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba páyọ̀ ọlọ́run ọba ànọ́bí ọlọ́run ọba ọlọ́run ọba tún pè sí pé kó páyọ̀ ọlọ́run ọba wala ọlọ́run ọba wá ń sọ wípé má gbọ́rọ̀ sí lẹ́nu àwọn náà olójú méjì ni ọlọ́run bá ní ìrì òjíṣẹ́ má máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu torí pójú ọ̀nà wọn ojú ọ̀nà èṣù ni ọlọ́run bá pàdé òbí sọ́run máa lè wọ̀sán láláṣẹ wala tuti'il kafirina wal munafiqin inna Allaha kana aliman hakima ọlọ́run ọba ọba ní mímọ́ ni ó mọ̀ wà nọ́bì sallallahu alaihi ní o má ma yuha ilayka min rabbik

téèyàn bá rẹ̀ tá gbára lé nípa àwọn nǹkan kan tá a ní bùkátà sí ilé ayé ó lè jẹ́ sábàbí kéèyàn tẹ̀lé wọn ẹni tó ń ṣiṣẹ́ lábẹ́ ọ̀gá a máa tẹ̀lé ọ̀gá látara èròǹgbà kó o fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀ ìyàwó a máa tẹ̀lé ọkọ ọkọ a máa tẹ̀lé ìyàwó àwọn ọmọlẹ́yìn wọ́n a máa tẹ̀lé àwọn tó já síwájú torí àǹfààní tí wọ́n fẹ́ rí mbẹ̀ ọlọ́run wá ní watawakkal ala Allah ọlọ́run ọba ní kó gbára lé má torí ohun tó fẹ́ jẹ kó tẹ̀ láwọn tí ò yẹ kó tẹ̀lé má torí ohun tó fẹ́ jẹ kó tẹ̀ láwọn tí ò yẹ kó tẹ̀lé má torí ilé ayé kó wá ta àlùkìyámọ̀ lọ́pọ̀ wàkàfà billahi wàkìlà ọlọ́run ọba tó tó ni lẹ́ta máa ń gbára lé eléyìí ije tọ́nà ọba ń kí ànábì sallallahu alaihi nílọ̀ al wa bil-ittiba' wan-nahyu 'an ń pa láti pé kó tẹ̀lé ọba sọ̀kalẹ̀ gbogbo tó bá wá ń jẹ́ ìfẹ́ ẹnu ọlọ́ọba ń pa ànábì sallallahu alaihi láti ká gbìyànjú kárí pàǹtẹ̀ lọ́lọ́wọ́ ọba ká sì jìnà sí ìmáṣẹ̀fẹ́nu ọlọ́wọ́ ọba ó sọ fún wa nínú alukur'an wallahu yuridu ìdú yatuba alaykum ọlọ́wọ́ ọba ní ẹ̀rí èròǹgbà ọlọ́wọ́ ọba fún ó ní ọba fẹ́ forí jì ó fẹ́ gbà túbà an tamilu maylan azima àwọn tí wọ́n wá ń tẹ̀lé fẹ́ẹ̀nú yẹn ọmọ oníṣẹ́ rí táwọn fẹ́ látọ̀dọ̀ yín òun náà ní kẹ́ṣì lọ kẹ́ṣì ṣe wallahu wa ló fi ń pè wá síbi pé ká túbá ká tẹ̀lé wọn lọ́wọ́ ọba nǹkan tó yàtọ̀ sọ́lọ́wọ́ dáadáa lọ́nà ọba àdékè ọlá fún wa kọ́nà ọba kó má ṣe ẹni ẹnìkọ̀ọ̀kan wa kó fi dáadáa kó fi wá ṣe kò ń jẹ́ a ní àǹfààní láti ṣẹ̀ṣà o láti tẹ̀lé ọ̀nà ọba àbí láti tẹ̀lé lànà ìṣù fún wa ní free will ọlọ́run ní nínú fa alhamaha wa ó ní ọlọ́run bá nínú ìmọ̀ àdámọ́ tọ́nà bá fi sọ ẹ̀dẹ́ èèyàn lára gbogbo tó bá ọmọ èèyàn náà máa mọ̀ pé gbogbo tó bá jẹ́ dáadáa ọmọ èèyàn náà máa mọ̀ pé dáadáa lélẹ́yìí ọlọ́run wá fi wálẹ̀ pé ká ṣẹ̀ṣà ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà máa gbà wá níyànjú pé ẹ̀ṣà rí kẹ́ tẹ̀lé látara bẹ́ẹ̀ máa sọ ká tẹ̀lé òun a sì máa sọ aburú tó wà bí ká máa tẹ̀lé ọlọ́wọ́ ọba nínú àwọn àǹfààní tó wà níbi wípé ká máa tẹ̀lé ọlọ́wọ́ ọba ká máa tẹ̀lé òjíṣẹ́ àti ìlànà ẹ̀sìn ọlọ́wọ́ ọba jẹ́ oyé wa hidayatullah ẹnikẹ́ni tó bá ń tẹ̀lé ọlọ́run tó ń tẹ̀lé òjíṣẹ́ tó ń tẹ̀lé ohun ọba àlékè láṣẹ ọba máa ẹni bẹ́ẹ̀ sọ́nà ni mọ́nì tábà àrídùwánàhù ṣubùlà sàlà ọlọ́run ní ẹ̀rí ẹnikẹ́ni mọ́nì tábà àrídùwánàhù ohun tọ́nà ọba yọ́nú sí ẹnikẹ́ni tó bá ń tẹ̀lé ọlọ́ọ̀bá máa tọ́ sójú ọ̀nà rere wàyọ̀ ọ̀ríjò gómìnà golomáàtì ìlànà ọlọ́ọ̀ ayọ̀ wọn kúrò nínú òkùnkùn lọ sínú mọ́lẹ̀ wàyà ìhìn ìlà sírátì mustaqim ọlọ́ọ̀ wá ti tọ́ wọn

ọlọ́wọ́ ọba lékí ọlá á fún wa kúrò níbi gbogbo tó ń pá wa láyà ọlọ́ fún wa ní mimma nahzun gbogbo tó bá bà wá ló jẹ́ ọlọ́ ma máa dìdùnú fún wa sọ ní àyè tó pọ̀ nínú alukur'an pé láyà wílù kò ní sọnù wàlà yẹ́ṣkọ́ kò sì ní ṣorí ibú nínú àyà mi ó ní fàlà khawfun alayhim wàlà hum na ọlọ́ọ̀bá ní wọn ò ní banújẹ́ wọn ò sì ní máa bẹ̀rù láyà kílù láyò bílù àkìlù ẹnikẹ́ni tó bá ń tẹ̀lé ẹ̀sìn ní ìlànà bọ́nà ọba ti fi rán ànábì sallallahu alaihi ẹni bí ò ní bẹ̀rù wàlá yẹ́ṣkọ̀ náà irú ẹni bí ò ní pàdánù wàlá yahzanu mimma ya'ti irú ẹni bí ò ní máa banújẹ́ látara àwọn nǹkan mimma mọ́bọ̀ gbogbo tó bá ti ṣẹlẹ̀ sí tó ti lọ kò ní banújẹ́ wàlá yakhafu mimma huwa àti gbogbo tó bá fẹ́ ṣẹlẹ̀ ń jọ wájú kò ní jẹ́ ń tá máa bẹ̀rù nínú àǹfààní ká tẹ̀lé ojú ọ̀nà ọlọ́wọ́n ọba nìyẹn kọ́nà ọba kó fi ṣèrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan wa ọlá ó kì wá nílọ̀ nínú ọ̀nà tó pọ̀ ó ní tẹ bá tẹ̀lé ọ̀nà tó yàtọ̀ sí tòun ọlá irú ẹni bẹ́ẹ̀ ní àwọn rí yẹn torí wípé kí ni ohun tí ọlọ́run bá ń bínú sí ni wọ́n tẹ̀lé fàkárì òrèbò ohun tọ́nà ọba yọ́nú sí tó ń jẹ́ àlùkìtàbù wà sónà wọ́n kórì rẹ̀ fa àhìbàtọ̀ látara bẹ́ iṣẹ́ wọn bàjẹ́ kọ́nà ọba jẹ́ kíṣẹ́ nìkankan wá bàjẹ́ ẹnikẹ́ni tí ò bá ti tẹ̀ bá tó jíṣẹ́ irú ẹni bẹ́ẹ̀ ti bàṣẹ́ jẹ́ ọlọ́ni lẹ́dínà àmọ́nù ọlọ́ni òdodo àfihàn àfihàn rọ̀túlà wàlá tó mọ̀ fílù àmàlàkù ọlọ́run ní ẹ̀tẹ̀ lọ́lọ́wọ́ ọba ẹ̀tẹ̀lé òjíṣẹ́ ẹ má bà ṣe ọwọ́ ara jẹ́ ẹnikẹ́ni tí ò bá ti tẹ̀ lọ́lọ́run tí ò tẹ̀lé òjíṣẹ́ irú ẹni bẹ́ẹ̀ ti bà ṣe ọwọ́ ara ẹ̀jẹ́ kó má jẹ́ kíṣẹ́ bá ọlá

ọlọ́wọ́ bá ní kí ọlá ó pa wá láṣẹ ní ọ̀pọ̀lọpọ̀ ayé nínú Al-Qur'an Al-Karim pé tí a bá fẹ́ lò gbèsè ayé ká máa bẹ pẹ̀ láwọn tí wọ́n ń tẹ̀lé àṣẹ ọlọ́wọ́ ọba àwọn tí wọ́n gbọ́rọ̀ sí ọlọ́wọ́ ọba lẹ́nu àwọn ló yẹ ká máa wà pẹ̀lú ní gbogbo ìgbà wa wàlhúlùm ìmá ní ìfaradà wa a ọlọ́ọ̀bá ń pàdánù ìsọ̀nà sẹ́lá láṣẹ pé wà tẹ́rẹ̀ man ànába ìlẹ́yà man ànába ìlẹ́yà nígbà tó ọlọ́ọ̀bá ń sọ nípa Lukman kí ọlọ́ọ̀bá ń sọ ńgbà tó ń bọ́ ọmọ ẹ̀ sọ̀rọ̀ ó sọ fọ́mọ ẹ̀ pé kó má tẹ̀lé ọ̀nà àwọn ẹni aburú wà ń já hadaka àlá àǹtúṣiríkà bíi máa láìsà lákàbí ìhìnrìnlẹ̀ fàlà àtùfẹ̀ ẹ̀húmà ẹni tó jẹ́ bàbá àtìyà tí wọ́n bá pẹ́ láṣẹ pé kò ṣe nǹkankan tó ya tọ́ náà wọn ba àwọn bàbá àtìyá nìyẹn ká má wàá tó sọ páṣíwájú ká má tó sọ wípé ẹni tó jẹ́ àfa ẹni ló wá ń pani láṣẹ pani láṣẹ pé ká ṣe aburú àwa ń tẹ̀lé wọn ẹ rí lẹ́yìn ọlọ́wọ́n ba àwọn tó tún kù òun náà ni àwọn òbí ẹni ọlọ́run tá ń sọ yìí òfin tọlọ́run ẹ̀tọ́ tọlọ́run ó ti kó ẹ̀tọ́ ti ànábì sallallahu alaihi wasallam ó ti kó sínú torí pé tọ́lọ̀ bá ní wa qada rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana ọlọ́run ó pàṣẹ pà gbọ́dọ̀ sí nǹkan ní àfọlọ́hùn ká ṣe dáadáa sáwọn òbí àwọn àfáà máa sọ fún wa pé lẹ́yìn ẹ̀tọ́ ọlọ́run ọba ti tàwọn òbí ló kù ẹ̀tọ́ ànábì sọ fún àlùwọ̀ sẹ́lá ó àwọn òbí wa ọba ni àwọn fi ń kọ́ wa òfin ọlọ́run ọba lànà bí mú ṣẹlẹ̀ wa lórí àwọn àpọ́nlé bá ṣe ń fọ́nà ọba lápọ́nlé a gbọ́dọ̀ fún ànábì sọ̀nàṣẹ́lá lápọ́nlé bó ti jẹ́ pé à ń tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run ọba a tẹ̀lé ti ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kó má bàa máa wá sínú ya pa ara wọn títa ni kó wọn mú ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam ó lékè jìtẹ̀ àwọn òbí òun tí àwọn òbí méjèèjì bá jẹ́ níyàn pé o gbọ́dọ̀ ṣẹbọ pẹ̀lú ọlọ́wọ́n ọba ọlọ́run ní fàlàtùkì ẹ̀húmà o gbọ́dọ̀ tẹ̀lé wọn wà sọ́ọ̀ṣìbì ẹ̀húmà fi dúnìyà màrúfà ṣùgbọ́n máa ṣe dáadáa sí wọn lé ayé wà tẹ́bí sẹ́bí ìlànà ànábà ṣùgbọ́n ojú ọ̀nà sọlọ́lọ́hu àlẹ́hì wàsálàm eléyìí tí ọlọ́ọ̀bà àlékiọlá tó pa láṣẹ wà ìtútẹ̀ àkítàrọ̀ mọ́fìl àrùdí fayodèlóka àǹsẹ̀bí nìlá ọlọ́run ní tó bá tẹ̀lé ojú ọ̀nà ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tó ń bẹ nílé ayé wọ́n á ọ̀nà òun náà ni gbogbo tó bá ti jẹ́ tí a fún láti ọ̀dọ̀ ọlọ́run ọba ní Al-Qur'an àti láti ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam nínú súnnà eléyìí tí ọlọ́wọ́ bá fi kọ́ eléyìí ni tó ń jẹ́ àdáadáalẹ̀ nínú ẹ̀sìn gbogbo wa a gbọ́dọ̀ gbìyànjú láti jìnà sí ilé ayé tá a wà lénìí kò fẹ́ sí agbègbè ẹ̀sìn kan tí a ní rí àdáadáalẹ̀ ń torí pé èṣù ó dúró dè wá ní gbogbo ọ̀nà ni tí a bá ń kírun àrí àdáadáalẹ̀ nínú ọ̀rọ̀ irun tí a bá ń gbàwẹ̀ àárí àdádálẹ̀ rẹpẹtẹ nípa ọ̀rọ̀ àwẹ̀ tá ń gbà kódà júmọ́ àtàǹkí mélòó mélòó àdádálẹ̀ jọmọ́ tá a máa rí káàkiri ṣùgbọ́n ìlú yẹ ká tẹ̀lé gẹ́gẹ́ bí mùsùlùmí òun náà ni tí ọlọ́wọ́ bá fi rán ànábì Muhammad sallallahu alaihi wasallam ló fi jẹ́ pé gbogbo tá a bá fẹ́ ṣe pátápátá a máa retí nǹkan kan òun náà ẹ̀rí ní nínú àwọn ashabu shubuhat àwọn tí wọ́n máa ń kó ìrójú báwọn èèyàn tó bá ń sọ̀rọ̀ nípa àdádálẹ̀ ẹlòmí sọ fún ọ̀yọ́ pé ẹ wọ́n ní ká má ṣàdádálẹ̀ ṣé àwọn àfáà àwọn ló fi ń ṣàdádálẹ̀ ni microphone tí fi ń sọ̀rọ̀ tó fi ń ṣe wọn mọ nǹkan tó ń jẹ́ iphone wọn mọ tó ń jẹ́ microphone àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n láyé tí wá ń pè àti mọ̀ eléyìí àdádálẹ̀ ṣùgbọ́n kí ni fi òmórí dúnìyàwíyà nínú tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilé ayé ni láta àlùkọ̀ bí ha mínà dìín kò sí tó ní ṣe pẹ̀lẹ́sìn àwọn èèyàn lo fóònù wọn lo fóònù irú fóònù kan ló lò irú kan ní o kò ní ṣe pẹ̀lú ẹ̀sìn ohun tí a ń sọ ń bí òun náà ni àwọn nǹkan tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn wa a gbọ́dọ̀ gbìyànjú kárí pé a jìnà sí àdáadáalẹ̀ ń bẹ̀ kọ́nà ọba àlékè ọlá kó fi ẹnìkọ̀ọ̀kan wa kó fi wá ṣe kò ń gẹ dáadáa kọ́nà kó gbàdúrà wa eléyìí tí ọlọ́run ti ṣe fún wa dáadáa kọ́nà أستغفر الله لي ولكم واستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ọpẹ́ ni fún ọlọ́ọba kọlọ́ọba kó gba ẹ̀dú ẹ̀lù kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wa tí a pèrà wa sí àkíyèsí lẹ́nu ìkan nínú àwọn àfá ìsìn ó ní nọ̀sọ́ṣíhù sàlẹ́ta àwọn nǹkan mẹ́ta kan wà tó yẹ kí gbogbo wa ká mójútó ó ní ìtẹ́bẹ̀ látẹ̀tẹ̀bẹ̀ àkọ́kọ́ ń bẹ̀ ó ní máa tẹ̀lé ìtẹ́bẹ̀ máa tẹ̀lé látẹ̀tẹ̀bẹ̀ má ṣe àdádálẹ̀ Ibn Mas'ud radiyallahu anhu ó sọ nú ọ̀rọ̀ tiẹ̀ wípé ittabi'u ó ní ẹ máa tẹ̀lé kí la fẹ́ tẹ̀lé qala Allahu qala rasul kí lọ́nà ọba wí kí lànà bí wí wala tabtadi'u ẹ má ṣe dáadáa lẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn wàkọ̀dẹ̀ kò fi nínú àwọn agbègbè táwọn èèyàn ti máa ń ṣe àdáadá lẹ́nu ẹ̀sìn òun náà ni ọ̀rọ̀ àdúà ní ṣíṣe àdúà ní ṣíṣe tẹ bá sọ fún èèyàn wípé ẹ máa ṣe nǹkan báyìí nǹkan alákọ̀ọ́kọ́ tó máa bí ni wípé àáfà mélòó ni kí n máa ṣe àáfà ni kí sì ló bí ni wípé ní ọ̀dọ̀ tí wá ń bí a ti sọ òǹkà di nǹkan bàbàrà ẹ ní wípé ẹ ní rínú hadith kí ànábì sallallahu alaihi wasallam kó sọ fún sọ̀hábà kan pé máa ṣe àkàrù báyìí kẹwàá rí sábẹ́ yẹn kó máa bèrè pèrè òjíṣẹ́ ọlọ́ọ̀ba mélòó ni kí n máa ṣe nígbàtí Mu'az bonu Jabal tó bí zikir ó bí nípa ìrántí ọlọ́run tó lè máa ṣe lẹ́yìn irun kí lànàbì sọ fún ó ní máa bá nàbì ṣe wí fún nìyẹn ṣùgbọ́n lẹ́ni àwa ti sọ òǹkà yìí a ti sọ di nǹkan mọ́ra wa lọ́wọ́ mélòó mélòó táwọn èèyàn ṣe tó jẹ́ pé nǹkan tí wọ́n ń ṣe yìí ara ẹ̀sìn ni ṣùgbọ́n látara bá a ṣe fẹ́ ṣe àmúbídí àwọn bẹ̀ látara òǹkà tá fẹ́ ṣe àmúbídí àwọn bẹ̀ ẹlòmíì lè sọ fún wa wípé àfà à wàá ṣẹ́gun ọ̀tá tó bá ti ń káyà tìlù kùrsì tẹ́ bá wá béèrè lọ́wọ́ pé à ah, mélòó ni ká máa ka á ní ẹ máa ka one hundred and seven ó lè ní ẹ máa ka one hundred and fourteen tẹ́bá wá bèrè wípé òǹkà tẹ́ni ká máa kà yìí inú tíra wo la ti lè rí a ní àwọn bàbá ni wọ́n ní ká máa wí bẹ́ẹ̀ ta làwọn bàbá yẹn ibo làwọn bàbá náà ti gbọ́ so eléyìí àdádálẹ̀ nínú ẹ̀sìn ni ìtìbáàrùn hawa ìfẹ́nú wàzọ́nù àti pé àbámọ́dá kéèyàn sákọ̀wò pé ẹ máa ṣe báyìí wọ́n wá máa bàbàrà àwọn tí wọ́n fún wọn kọ̀ yìí à ní bàbàrà ẹni tọ́nà ọba àlékè ọlá tó fi ṣẹ́ rán ẹ̀ sì rí pé nǹkan àkọ́kọ́ tọ́nà ọba fi ròyìn ànábì sallallahu alaihi ó ní wà mọ̀ ìyá ń fi kú ànilà háwà ó ní ànábì fún rẹ̀ sallallahu alaihi kò kí ń sọ̀rọ̀ pẹ̀lú fẹnu ó túmọ̀ sí pé gbogbo nǹkan tọ́nà ọba ní kànábì sàlẹ̀sẹ́lá fún wa yẹn kò ń ṣe pé látọ̀dọ̀ ara ẹ̀ ló ti wá gbogbo àdúrà yẹn ẹ̀ fi rí wọn máa pè ní alimasurot àdúrà alimasuro àwọn àdúà àjogúnbá ajogún ẹ̀ láti ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ni nípa wípé àwọn àfẹ́ẹ̀sìn wọ́n máa ń mójútó wípé ká má ṣe àdáadáa lẹ́nu ẹ̀sìn wọ́n á tún máa wò wípé àtànábì sallallahu alaihi wasallam bá kọ́ wa ní àdúà kan tó bá jẹ́ pé bànábì ṣe ṣe ó ṣe pẹ̀lú gbólóhùn èèyàn kan ni ṣáwa lè sọ di gbólóhùn èèyàn méjì nígbà tá a bá ń ṣe fún èèyàn tó ju ẹyọ kan lọ ẹ wo fápẹrẹ ńgbà tí ànábì sallallahu alaihi tí ó sọ fún nínú ìṣe tó máa ń ṣe òun ni pé àwọn ọmọ ọmọ ẹ̀ Hassan àti Hussein anábì sọ̀rọ̀ àtẹ́lá máa ń sọ pé u'izukuma bi kalimati llahi tammat min kulli shaytani wa hamma wa min kulli ayni lamma àdúrà yìí anábì sọ̀rọ̀ àlùwọ̀sẹ́lá ó ń ṣe fún ọmọ kéékèèké méjì ni àwọn àfà wa wò wípé táwa náà bá fẹ́ ṣe

ṣùgbọ́n ta fẹ́ lò ń bẹ̀ ni wípé ẹ rí wípé àkàkún àwọn àfá ẹ̀sìn àkàkún àwọn àfá ẹ̀sìn tí ànábì sallallahu alaihi wasallam ń bá wí gbólóhùn kan kalẹ̀ ẹ̀rù á sì máa bà wọ́n kí wọ́n gbé èyí tó wà lẹ́yìn síwájú àbí kí wọ́n gbé èyí tó wà wájú sẹ́yìn eléyìí sọ fún wa bí àwọn ẹni bí wọ́n ṣe mójútó ìmá tẹ̀lé ohun tànábì sallallahu alaihi wasallam ń bá mú wa àti ìmá jìnnà sí ohun tó bá yapẹ̀ tá a bá wá wọlé ayé lénìí àríkwádánwò oríṣiríṣi ló wà ní ayé nígbà táwọn kan fẹ́ bàjẹ́ nínú àdádálẹ̀ tí Ànábì sallallahu alaihi wasallam ló máa ṣẹlẹ̀ òun náà ni wípé ẹ padà rí àwọn èèyàn Ànábì sallallahu alaihi wasallam ó lẹ́ẹ̀rẹ́ èèyàn kan tá jókòó sórí àga ọlá àwa máa sọ fún ọ̀yàn pé ohun tí Kùránì bá ti sọ òun náà la gbà wọlé gbogbo ohun tí súnà bá ti sọ yẹn àgbà tabawa wọlé ayé lénìí àrípá ọ̀tá Ànábì sallallahu alaihi wasallam ń sọ yìí wọ́n ti pọ̀ lórí ayé rẹpẹtẹ tó jẹ́ pé gbogbo tí wọ́n fẹ́ sọ fáwọn èèyàn pẹ̀lú fẹ́ ló ni nígbà tí èèyàn bá ti al-Imam al-Bukhari yù mọ́lẹ̀ irú ẹni yẹn ó ti kí ànábì mọ́lẹ̀ sallallahu alaihi wasallam torí bẹ́ẹ̀ èèyàn bá fẹ́ mọ̀ sallallahu alaihi wasallam lẹ́yìn pé a fẹ́ mọ̀ ànábì sallallahu alaihi wasallam láti al-Qur'an ibi ẹlẹ́ẹ̀kejì tó ga jùlọ téèyàn ti mọ̀ ànábì àti tọ́nà ọba fi ran òun náà ni Sahihu al-Bukhari yìí ṣùgbọ́n àárí lénìí àwọn èèyàn látara àdánwò tó bá wọn kó bá wa là wọ́n kúrò ńbẹ̀ Sahih Bukhari gangan òun náà ni wọ́n wá wò pa àwọn fẹ́ àwọn fẹ́ ṣán àwọn fẹ́ ṣáládà ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó bá ṣe irú ẹ̀ ohun tó máa ń gbẹ̀yìn wọn òun náà ni al-khasara òun náà ni àdánwò orí ibú ayé àti tọ̀run kọ́lọ́ba kó la ẹnìkọ̀ọ̀kan wá ń bẹ̀ kọ́lọ́n kó gbàdúrà ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́n fi wá ṣe kòńgẹ́ dáadáa ní àwọn júmọ̀ àwa eléyìí tí a máa tẹ̀lé lè pẹ̀lú ògùn ọlọ́run a máa sọ fún wa nípa àwọn bídíà kọ̀ọ̀kan tí àwọn mùsùlùmí tí wọ́n ti ń kó sí àti àwọn dípò bídíà yìí ohun tó yẹ káwọn mùsùlùmí kí wọ́n mójútó ẹ̀rí nínú ọ̀rọ̀ ìkan nínú àwọn àfáìsìn alìmọ́mù Shafi'i rahimahullah ó ní ìdá ó ń ṣe àti sunna ó ní gbogbo ìgbà tí bídíà bá ti gba sunna àti máa kú lẹ́fìrí pé gbogbo bídíà kọ̀ọ̀kan táwọn èèyàn ń ṣe wọ́n ti pa sunna dípò ẹni tàbá kírun tán àkàrò oríṣiríṣi làwọn èèyàn máa ń ṣe wọ́n sì ti fi pa àwọn àkàrò eléyìí tí ànábì sallallahu alaihi wasallam tó fi kọ́ wa kọ́lọ̀ ọba kó fi wá kò ń gẹ́ dáadáa qumu li salatikum yarhamukumullah